من عادى لي وليا فقد آذنته بالحرب ọlọ́run ní dájúdájú òun ọlọ́run gbogbo ẹni bá ń bá ọ̀rẹ́ mi ọlọ́run ọba ṣọ̀tá fúnra rẹ̀ mi ọlọ́run ọba ní máa bá ẹni náà jagun wa ma taqarraba ilayya abdi bi Ahaba ilayya mimma aftaratuhu alayhi ọlọ́run ní kò sí ti ẹrú lè fi súnmọ́ mi ọlọ́run ọba tèmi ó sì nífẹ̀ẹ́ sí nǹkan náà jùlọ tójú ntí mo ṣe lọ́ràn yàn fún lọ àkọ́kọ́ dọ́lọ́wọ́n ọba àlekè ọlọ́mọ fi ń fẹ́ràn ẹrú ẹ̀ ọlọ́run dàpọ̀ mọ́sà fẹ́ràn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sà fi wá sínú àwọn tó fẹ́ràn òun náà ni pé àwọn ọ̀ràn yàn ọlọ́run àwọn ọ̀ràn yẹn ọlọ́wọ́n báyìí ọwọ́ pọ̀ èyí tó jọ̀gà abẹ̀ lẹ́yìn tá a bá ti nígbàgbọ́ pẹ̀lú ọlọ́wọ́n ọba tá a sì jẹ́rìí pé anabi sọ́sọ́lẹ̀m òun náà ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba àlekè ọlọ́wọ́n sí gbogbo àgbáńlá ayé lápapọ̀ gbogbo tíra tó ti sọ̀kalẹ̀ kánẹ́bí ò tó dé ńgbà nẹ́bí dẹ́ni àwọn tíra yẹn ọlọ́wọ́n ti gbégi lé wọn pẹ̀lú alukur'an ẹni bá ti nírú bẹ́ẹ̀ èyí tó kàn lọ́rọ̀ rẹ̀ òun náà nìrun kíkí lẹ́yìn náà àwọn nǹkan tó sọ̀rọ̀ mọ́ àtàwọn nǹkan míì tọ́lọ́wọ́n bá àlekè ọlá ṣe lọ́rọ̀ yàn fún wa bí yàrá ti mójútó ọ̀rọ̀ yàn ọlọ́wọ́n ọba ọlọ́run ní òun làkọ́kọ́ tí òun máa fi fẹ́ràn ẹrú ẹ̀ a lè fọ̀rọ̀ yàn lẹ̀ ká máa mójútó náfìlà ẹlòmíì sì kò ní kásùbà yóò lọ́hùn yàn náfìlà látòru àná ńgbò dago mẹ́rin àbàlẹ̀ òun bá sùn lọ àbẹ́lòmíì àsìkò òun ètí ìtò ó wá wọ pé kóun kúkú fi àsùbá pẹ̀lú ẹ̀ kóun lọ rèé sùn rárá à lè ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀ranyàn ló ṣe kan náfìlà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá Allah subhanahu wa ó tún sọ fún wa nínú hadithu náà wa ma yazalu abdi yatakarrabu ilayya bin nawafil hatta uhibba ọlọ́run ní ẹrú mi ò ní yẹ kò níbò lẹ́ni tí ń wá mi lálásùnmọ́ pẹ̀lú oníranran iṣẹ́ àṣegbọ́ rẹ nawafil hatta uhibba ọlọ́run ní àfikẹ́mi ọlọ́run kí n fẹ́ràn rú ẹrú bẹ́ẹ̀ ọlọ́run dákun mọ́sá àfiwá sínú àwọn tó fẹ́ràn fa idha ahbabtuhu ọlọ́run ní bí n bá ti wá fẹ́ràn ẹ̀ tán kuntu sam'ahu. alladhi yasma'u bihi ọlọ́run ní òun ó wàá jẹ́ etí ẹ̀ tí fi ń gbọ́rọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ọlọ́run ó máa bá a darí etí náà kò ní fi gbọ́gbọ́ kú náà ọlọ́run wa basaru alladhi yubsiru bihi àtọ́jú rẹ̀ tí fi ń rìn náà òun kìí ṣe pé ọlọ́run fúnra rẹ̀ yóò kọ̀ sínú ojú náà ọlọ́run táyé ọgbà Allahu Akbar ọlọ́run ló wọ́n máa bá darí ojú yẹn tí kò fi ní máa wòwò kú o ọlọ́run dákun ṣàfihàn sínú àwọn tó fẹ́ràn bákan náà wàyádàhù lẹ́tì ìyá ọlọ́run ní òun ò wá jẹ́ ọwọ́ fún ọwọ́ rẹ̀ gbá gbìmáàna ọlọ́run máa darí ọwọ́ yẹn kò ní fi jẹ́ kó di ntí ọ̀dààmú. wàlejìláhùn lẹ́tì yamshi biha bákan náà yín wá di ẹsẹ̀ fún ẹsẹ̀ tí ń fi rìn kákàkiri fúnra rẹ̀ mi ọlọ́run yín máa wá darí ẹsẹ̀ náà kò ní fi rìnrìn kùnrin ọlọ́run dákun má ṣàfiwá sínú àwọn tó fẹ́ràn. wà ìsà ni làwọn tó yẹn nà bọ́bá bí mílíọ̀nù nǹkan kan lẹ́yìn tó ti mójú táwọn nǹkan yìí ọlọ́run ní fúnra rẹ̀ mi ọlọ́run mo ṣe ní dandan fúnra mi kí n fún ní nǹkan náà wala inista'adhani bọ́bá sì wá sọ pẹ̀lú èmi ọlọ́run ọba àbó béèrè ìṣọ́ lọ́dọ̀ èmi ọlọ́run la'udhiyanna fúnra rẹ̀ èmi ọlọ́run mo ṣe lọ́rọ̀ yẹn fúnra mi kí n sọ irú ẹrú bẹ́ẹ̀ yàmá mùsùlùmí ọdọwọ ẹnìkọ̀ọ̀kan wa ká mójútó ọ̀ràn yàn ọlọ́run ọba ẹlòmíà ló ń wọ kálúwà nínú ilé ọ̀sẹ̀ kan àbí jù bẹ́ẹ̀ lọ yóò lòun ṣàdúrà ni kò ní kírun jàmá kò ní lọ jímọ̀ a lè ṣe bẹ́ẹ̀ ọ̀ràn yàn lákọ̀ mójútó kó tó wá kan náfìlà gbogbo àwọn tá a wá kàkalẹ̀ bí yóò bá wá ṣe àfi kó fi tẹ̀lé ìlànà ti anẹ́bùa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ìrun àṣùbà làákè rákà méjì aké súra sókè àbí suratul Fatiha a sì fi àyà míì náà lé bánàbí ṣe kì í náà rákà méjì àwọn táwọn wọlé táwọn báràkà alákọ̀ọ́kọ́ kí ni wọ́n ṣe jàmáà wọ́n sọ yẹn kan padà ìtí islam fi da lẹ́sìn náà nù èyí ó mójú táwọn ọ̀ràn yan ọlọ́wọ́n ọba bákan náà lèyí ṣẹ̀ṣẹ̀ wàá mójú táwọn náfìlà àwọn náfìlà ìkí láǹfààní tá a máa ẹ̀ tó bá ti tẹ̀lé ọ̀ràn yan ọlọ́wọ́n ọba fúnra ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ó sọ ọ́ di wàléyù rẹ̀ yóò máa wá dáàbò bò gbogbo àwọn tábà lọ́wọ́n gbogbo tì fúnra rẹ̀ ọlọ́run ọba ni ó sì máa gbèjà irú ẹni bẹ́ẹ̀ gbogbo àná la kà nínú tàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gbogbo àwọn ànẹ́gbẹ́ ọlọ́run ọba wọ́n dúró pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run sì ṣe kí ni ó gbé wọn lékè àwọn ọ̀tá wọn kò sẹ́ni tí ò lẹ́ta nínú wa tábà ti dúró tọ́ ọlọ́run ọba àní problem mùsùlùmí ò ní bùkátà sí kó ṣẹ̀ṣẹ̀ máa lọ rèé máa sí gbẹ́rẹ́ kan máa lọ rèé wẹsẹ̀ kan máa lọ rèé fi òkà kan sọ́wọ́ àbí kó máa lá ẹbu àbóǹdè kan àbí pàró ìfúnpá gbogbo orú àwọn nǹkan yìí à ní bùkátà sí bákan náà a sì ní bùkátà sí kálọ̀rì ewu ẹgbẹ́ awo àbẹ́gbẹ́ òkùnkùn kan gbogbo olóòsì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti sọra wọn di ẹlẹ́bọ àbáláwo pé báwọn ọba yìí ti wà nínú ẹgbẹ́ kan àwọn ò lè jẹ́ láyé èyí tó fi jẹ́ láyé òun náà ní kó mójútó ọ̀ràn yàn ọlọ́run lẹ́yìn náà náfìlà. Na bí wọn bá wá kú lérí ẹ fúnra rọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ojú sí alìjẹ́nà abẹ́ ọba ọlọ́run dákun mọ́sá sí alìjẹ́nà nírọ̀rùn fún ní kọ̀ọ̀kan wa mọ́sí alìjẹ́nà fún wa léèwọ̀ ọlọ́run abẹ́ fún wa kọ́lọ́ mọ́sá fi wá sí alìjẹ́nà níbẹ̀rẹ̀ má jà wà lọ́kàtó wà alìjẹ́nà subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu wa rahmatullahi wa barakatuh